والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتسأل أيه gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn ẹ̀rí tó múnádóko wọ́n tọ́ka sí fún wa wípé ẹnìkan àbí nínú àwọn tó kópa nínú bay'atu ridwan iná ò ní jó wọn láéláé gẹ́gẹ́ bó ṣe wá láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam. wọ́n ní bal qad radiyallahu anhum wa radu anhu àti pé ọlọ́wọ́n bá ti yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sọ́lọ́ ọba ọlọ́wọ́n bá ti yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sí ọlọ́wọ́n ọba. al أنه ليس الشأن أن ترضى وإنما الشأن أن يرضى عنك الله gbogbo wa ti ma pé kìí ṣe pàtàkì oníkíwọ̀ yọ́nú sọ́lọ̀ ètò pàtàkì oníkọ́lọ̀ ọ̀bọ yọ́nú sí ọ torí gbogbo ẹni tọ́lọ̀ ọba bá yọ́nú sí ó kú oríire ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ọba ọba yọ́nú sí à ọlọ́run dákun má sí wa lọ lórí bu àwọn sàábì yẹn ọlọ́run ọba ti yọ́nú sí wọn eléyìí ló sọ wọ́n di oríire àwọn náà sì wọ́n yọ́nú sí ọlọ́run ọba wa wa kanu akthara min alfin wa arba'imi'a. àwọn èèyàn tí wọ́n fi àtìlẹ́yìn wọn hàn sí anabi wa muhammed sallallahu alayhi wa sallam nípa àti gbógun láti dojú ogun kọ àwọn ará mẹ́kà ní bay'atu shajara wọ́n ní nǹkan wọn ó ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin sàábé tẹ́ bá fi ọgọ́rùn mẹ́ta ó lé ti ogun Badr tẹ́ bá fi lé tẹ́ bá fi kún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin ó di ẹgbẹ̀rún kan àti kínní àti ọgọ́rùn méje nínú àwọn sàábé anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. ẹsìmà ike tó gbé anabi sallallahu alayhi wa sallam tó fi lọ sí Mẹ́kà ní ọdún tí wọ́n ṣe sulhul Hudaybiyah yìí kìí ṣèjà bí ìbá ṣe kọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ síbẹ̀ nítorí àti lọ sí umra ṣùgbọ́n àwọn kèfèrí kọ̀ fún wa láti rí Mẹ́kà wọ̀ wọ́n ní káànábì ọ̀padà àmọ́ káànábì ọ̀padà ọlọ́dún tí mọ̀ eléyìí mú wa ní peace agreement nínú agreement yìí wọ́n kọ́ síbẹ̀ pé gbogbo ẹni tó bá wá sọ́dọ̀ àwọn kèfèrí ikú òun fẹ́ di kèfèrí wọ́n tẹ́wọ́ gbà yàtọ̀ sẹ́ni tó bá wá sọ́dọ̀ àwọn mùsùlùmí ikú òun fẹ́ di mùsùlùmí káwọn mùsùlùmí ó lè dànù wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní kele yìí ọmọ wà bẹ́ẹ̀ fọdún mẹ́wàá kọ́ ọmọ ti jẹ́ àmọ́ fọdún mẹ́wàá ṣùgbọ́n anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n padà wá lọ́dún tó tẹ̀lé wọ́n sì tara bẹ́ẹ̀ wọ́n sì di ẹni tó rí umra yẹn ṣe wọ́n wọ mẹ́kà wọ́n jẹ́ ẹni tó ṣe é pé ìgbà tí wọ́n wọ mẹ́kà ìdá lásán iná làwọn ẹni tó tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam náà mú lọ ṣùgbọ́n gbà tí wọ́n wọ mẹ́kà yẹn sọ́fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe umra àwọn kèfèrí bẹ̀rẹ̀ sí ní fi àwọn sàábé tó tẹ̀lé anabi sallallahu alayhi sẹ́lẹ̀m ṣe yẹ wípé àwọn eléyẹn o kọ́dọ̀ wà hanatum huma yasrib wípé ibà madina àrùn ọba tó wà ní madina ó ti sọ gbogbo wọn dọ̀lẹ́ àwọn èèyàn tá a mọ̀ fún wọn lágbára gbogbo wọn ti rí ibà ti mú wọn sò subhanallah anabi sallallahu alaihi wasallam wọn gbọ́n tí wọ́n sọ yẹn anabi wa pa wọn láṣẹ ike kí wọ́n pa kájà sọ wọn wọ́n pa kájà sọ wọn ìyẹn nípa aṣọ tí wọ́n dàbora aṣọ tó wà lókè tí wọ́n dàbora yẹn kí wọ́n yọ apá wọn síta apá ọ̀tún síta kí wọ́n wá da etí aṣọ méjèèjì bo orí èjìká wọn àlàáfíà eléyìí ni wọ́n pè ní alẹ́pùtẹ́bà alẹ́pùtẹ́bà eléyìí ni wọ́n ń pè ní ìpàkájà aṣọ àṣẹlá ni kí wọ́n pàkájà so that mọ́zù apá kálukú fi hàn sáwọn kèfèrí pé kìí sọ̀lẹ̀ làwọn eléyìí báyìí tó ọ́ dáa nígbà míì kọjá yìí pé àwọn mùsùlùmí wọn á ṣe tí kèfèrí ó fi mọ̀ yìí pé wọn kì í sọ̀lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn sàbẹ̀ ti fẹ́ rìn níjọ ogun Badr erin mutabakhtiran lẹ́ni tó ṣe pé ń fanda anabi sallallahu alayhi wa sallam wọ́n ní hadihi mishyatun yakrahuha allahu azza wa jalla fi ghayri hadha al ìrìn yìí báyìí ìrìn kan ní tọ́lọ́wọ́ kórìíra arú rẹ̀ tí ó bá jẹ́rú àyè tá a wáyé irin yan fanda torí káwọn kẹfẹẹrẹ lè bá a mọ kó àwọn mùsùlùmí yẹn wọn sọlẹ tòbẹ́ẹ̀lì anabi sallallahu alaihi wasallam ní kí wọ́n yọ apá wọn síta wọ́n wá yọ apá síta anabi sallallahu alaihi wọn pa wọn láti ṣe tí bá fẹ́ ṣe tọ́wáfù àkọ́kọ́ yẹn tọ́wáfù kudum ìlà ń pè fẹ́ni tó bá fẹ́ ṣe hajj qiran àbí fẹ́ ṣe hajj ifrad à ń sì ń pè ní tọ́wáfù al fẹ́ni tó fẹ́ ṣe umra àbí hajj tamattu lásán ẹ̀sìn rántí wípé wíwá sànàbí wáyì umra lọ́wọ́ á ajẹ́ pé tawaful umra gbogbo wọn fẹ́ ṣe yẹn tawaful umra yìí anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún wọn wọ́n pa kájà sọ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ tawaf eléyìí túmọ̀ sí pé ńgbà tó wọn lọ sí hajj àbọ̀ lọ sí umra láti ìgbà tó bá ti gbéra láti miqat títí tó fi dé mẹ́kà tó fi dé káàbà aṣọ rẹ̀ wàá dàbò gbogbo ara rẹ̀ ni ara rẹ̀ kankan wà wá da aṣọ yòókù wà á dàbora lọ́nà tí èké aṣọ méjèèjì ó fi wà ní orí èjìká rẹ̀ àlàáfíà yàtọ̀ sí èké sáwọn alálàájú ẹsẹ̀ lọ́kùnrin tẹ́kí ńgbà tí wọ́n ti gbé tí wọ́n ti wọṣọ ìhram yẹn ni wọ́n ti yọ apá síta ìwọ́n tó tún yọ apá síta aláìmọ̀kó tó fẹ́ máa kọ̀rẹ́kì rẹ̀ pé ya hajj ẹ̀yọ apáta ya hajj ẹ̀yọ apáta ẹ̀yọ sọ pé ya hajj ẹ̀kọ́ apá sínú. tò <laughs> wọ́n máa sọ fún pípẹ́ apákanu ohun ọ̀yọ́ àbí ohun ọ̀kápá sínú tí wọ́n fẹ́ sọ pé ọmọ jùlọ ni ah sànẹ́bì kanu àbá àfa kan ló pe ẹ̀wọ̀n kékeré sànẹ́bì tó ń torí délé ẹjọ́ jólódo ni lágbọ́n abẹ yẹn anabi sallallahu alayhi wa sallam ẹnìkan ayọ apá yẹn síta tí wọ́n wá ṣe rọ́mùl rọ́mùl ọ̀nà ni ìyára kámákámá bí ẹni tí ń sáré bí ẹni tí ń gbára gbóná bí ìgbà tí ẹ̀ ń ṣẹṣẹ sáì lórí ìpara mẹ́ta àtàkọ́kọ́ èyí ti mà pé tọwáfù ẹyọ kan tó pé ìpara mélòó ni ìpara méje sànẹ́bí lọ́wọ́ àti lánàá kí wọ́n yára nu mẹ́ta àkọ́kọ́ yẹn wọ́n ti pa kájà sọ sẹ́wọ̀n kó gbogbo ẹsẹ̀ dédé ara wọn kétọ̀ àwọn èèyàn yìí ó mọ́sùn bẹ́ẹ̀ o àwọn èèyàn yìí ó ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń bàn eléyìí àfihàn yìí pé ẹni tó bá kọlù wọn kọ́ yọ gbà fọlọ̀ so ṣùgbọ́n anábì sallallahu alaihi wasallam wọn ní kí wọ́n máa lọ bẹ̀ so wọ́n bẹ̀rẹ̀ láti bi orígun alhajarul aswad láti bi ìtàn láti tọ́wá fún lọ wọ́n máa ṣe rọ́mùl wọ́n máa yára kámákámá títí tí wọ́n fi dé rukunaini aṣàmìyẹ́yìn tí wọ́n fi dé orígun bíi tó tún fi dé orígun bíi wọ́n tún máa yára kámákámá títí tí wọ́n fi dé arukunul yamani tó wọ́n máa yára kámákámá ṣùgbọ́n láàrin rukunul yamani sẹ́jẹ̀rì aswad anábìnrin kan máa rìn wọ́n máa rìn ní láàrin orígun yìí sí orígun yìí wọ́n máa rìn ṣùgbọ́n gbogbo àwọn orígun yòókù yẹn nígbà tí wọ́n máa kọjá ńbẹ̀ wọ́n máa yára kàmàkàmà ni. subhanallah wọ́n ní kí ló fà àwọn olùmọ́ni nítorí kan kèfèrí tí wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn nígbà yẹn àyíká kaaba ni wọ́n wà báyìí láti bí hajar aswad títí tó fi dé rukun yamani wọ́n àti lágbọn rukun al-yamani sí hajar aswad so nítorí tí wọ́n náà láti ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni torí tọ́ lọ́ọ̀ láti ṣẹ́ṣẹ́ sìn o a máa fẹ́ fi hàn wọ́n pé kí n lẹ german ti yín náà rí kèfèrí lásán lásán so báyìí wọ́n bá lọ tó bá ti débi wọ́n máa rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar láàrin rúkúnrin rẹ̀ máa sí hajar al-aswad bẹ́ẹ̀ ni wọ́n ṣe so ṣùgbọ́n ṣé òfin yẹn ti ṣẹ́kù dòní ọ̀ṣẹ́kù dòní ọ̀ṣẹ́kù dìjọ́gbìn pété abáfẹ́sẹ̀ tọ́wọ́ àfùtà lákọ̀ọ́kọ́ apàkájà aṣọ láti rọ́mùl lórí ìpara mẹ́ta tàkọ́kọ́ tẹ́lá tí wàá parí tán wá fún yẹn kí a kálukó tún dọ́wọ́ rẹ̀ padà sínú aṣọ kó tó di pé kíra kàjá àpàwà kẹtó kíra kà méjì ti tọ̀wà ẹ̀ tún ti dáwọ́ yín padà sínú aṣọ torí pé ibi tá a fẹ́ ṣe ibi tí wọ́n ti ní ká ṣe é nù àti ti parí ó ti parí nù. tó báyìí àwọn ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó Ridwan àwọn náà ni wọ́n padà wá wọ́n á ṣe umra lẹ́yìn rẹ̀. شيخ الإسلام ابن تيمية ونشهد بالجنة لمن شهد له الرسول صلى الله عليه وسلم كالعشرة ولو أمن جاري قوم على الجنة بقوة نتانا ببات الجاري قوم على الجنة bẹ́ẹ̀ ni ojú ọ̀nà àwọn ahlẹ̀ sunna wal jamaa àwọn kì í sọ pé lágbájọ́ ọmọ àlìjáná ni tàmẹ̀dù ọmọ aná ni tí ìbá ti pa alẹ́rì látọ̀dọ̀ ọlọ́run láti lẹ́rì látọ̀dọ̀ anábìwá muhammed sallallahu alayhi wa sallam àwọn ìta abá lẹ́rì ikú ọmọ àlìjẹ́nà ni wọ́n lálẹ́ pè lọ́mọ àlìjẹ́nà ẹni tí a bá ń lẹ́rìí kú ọmọ aná ni lálẹ́ pè lọ́mọ aná àmọ́ pé hàn bájọ́ ọmọ àlìjẹ́nà ni wọ́n yí báyìí àhàó àárán kan kọ́ wọ àlìjẹ́nà à ń sì ń bẹ́ lọ́n ọmọ wọn àmọ́ pé ọmọ àlìjẹ́nà yọ ahlùsùnà kípẹ́ nìkan lọ́mọ àlìjẹ́nà àyàfẹ́ àbánabi wa Muhammad sallallahu alaihi wasallam pè ní ọmọ àlìjẹ́nà kàlà aṣọ gẹ́gẹ́ bí àwọn ẹni mẹ́wàá sanabi sallallahu alayhi wa sallam tí wọ́n ti fún ní ròdùnú pé wọ́n wọ àlìjánná láti ayé ń bí ọmọ àlìjánná làwọn eléyẹn àwọn náà ni abubakar radiyallahu anhu umar radiyallahu anhu usman radiyallahu anhu ali ibn abi talib radiyallahu anhu àti abdulrahman ibn awf radiyallahu anhu àti azubair ibn awam radiyallahu anhu àti saad ibn abi waqas radiyallahu anhu. الله عنه أتي سعيد بن زيد رضي الله عنه أتي أبو عبيدة عامر بن الجراح رضي الله عنه أتي طلحة بن عبيد الله رضي الله عنهم جميعا أو إليه باي وأتي سادين الجنة فلا تأيم بيش أتي ثابت بن قيس بن شماس ثابت بن قيس بن شماس رضي الله عنه أولا حديث تتبع النبي محمد صلى الله عليه وآله وسلم ايتي امام الترمذي رحمه الله تعالى بجان نترامة النبي صلى الله عليه وسلم سيكي أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة سبحان الله أبو نبي ستو ما هو سابت الله لعنان أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة والزبير بن العوام في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة سبيل النبي ومحمد صلى الله عليه وسلم تو بين إمام أحمد أو أنا بجادي من ترى ṣùgbọ́n gbà tí wọ́n dárúkọ àyàn mẹ́wàá nínú àdéhùn yìí pé wọ́n wà lìjánà kò túmọ̀ sí pé ẹlòmíì náà ò sì jẹ́ wà lìjánà kò túmọ̀ sí pé àwọn míì náà tuntun wá nú àdéhùn míì náà tánàbí sallallahu alaihi wasallam ti ṣàfihàn pé wọ́n wà lìjánà ní wà lìjánà o gẹ́gẹ́ bíi Bilal ibn Abi Rabah radiyallahu anhu fil janna síbá sọ pé gbúrò ìrú ẹsẹ̀ bàtà rẹ̀ nú àlìjánà wọ́n sì bi kí ló ń ṣe tó fi di ará àlìjánà bẹ́ẹ̀ wọn làwọn ọmọ kankan táwọn ń ṣe tí wọn hàn sí gbogbo èèyàn tó pé gbogbo wọn táwọn bá ti sàlù alá lọ àwọn máa ń kírun. àbíbi sọ́hárì yẹn tánàbí sallallahu alaihi wasallam lẹ́nìkan náà wà àlìjẹ́nà wọlé tán yìí báyìí ẹnìkan wọlé ó kó bàtà rẹ̀ lọ́wọ́ irùngbọ̀n rẹ̀ omi sì ń kán bẹ̀ látàrí pọ́ sàlù alá bẹ́ẹ̀ níjọ́ àkọ́kọ́ ìjọ́ ẹlẹ́kejì ìjọ́ ẹlẹ́kẹta ọmọ ọ̀tẹ̀ lọ́kùnrin yìí lọ́lé ó bẹ̀rẹ̀ sí ní farapamọ́ nínú ilé rẹ̀ fúnjọ́ mẹ́ta ó fẹ́ wo ẹ̀wò ní ìṣe tó fi dọ́mọ àlìjánà ó rí i pé kò sí nǹkan kan tí ń ṣe ju táwọn ń ṣe náà lọ à ah, ọba kú làwọn kí ni tẹ́ ń ṣe náà rí orí kò yé mi tó láti sọ báyìí wọ́n tún sọ báyìí wọ́n tún sọ báyìí wọ́n náà lọ wọlé gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta òní wọn má ó ní òun gbọ́ sínú ilé rẹ̀ fúnjọ́ mẹ́ta gbogbo ohun tó ń ṣe ń kọ́ náà ló ti rí òun òun mọ nǹkan tó ń ṣe abdullahi ibn amr ibn al-as wa sọ pé tí mo fura sí ni pé èmi ò rí nǹkan tuntun ju pé tí ó bá sọ̀rọ̀ kí sọ̀rọ̀ burúkú lọ tó bá sì sùn tó fẹ́ yíra padà gbogbo gbà tó bá yíra padà lójú oorun yóò sì tasbih subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar nítorí nǹkan fura sí nu ò rí nǹkan mi ọkùnrin yẹn ní gbogbo tí mo ń sàn ló ti rí yẹn èmi ò mọ nǹkan kan ju pé bóyá tó lè má hàn ju wípé mi ò súnjọ́ kan kí n di ẹnìkan sínú sùn lọ kò síjọ́ tí mo sùn tí mo lẹ́nìkan tí mo dì sínú. ah abdullahi ibn amr ibn al-as ó ní oyin gan ni nítorí sábàbí tó fi tó fi wà lìjẹ́nà nù ẹ̀yin ń kọ́ títí ẹni náà bá sùn jojúmọ́ ẹ̀ díẹ̀ nìkan nù tí ò sí lọ́kàn yẹn ni jẹ́ pé pípọ́n tẹ̀ kó kú lọ́la gan kéèyàn tẹ̀ gbọ́ kéèyàn sinmi. ẹ̀wọ̀n kí ń gbà mí ọlọ́run kọ́ sànù wa ni ọ̀pọ̀lọpọ̀ nu wa ọkàn rẹ̀ ọ̀dá sọmọlàkejì rẹ̀ èròkèrò nírò sí wọn aburú ní fún wa tó ọ̀pọ̀lọpọ̀ nu ọ̀ bọ́ nínú eléyìí tí o bá sì ti bọ́ nú ẹ̀ torí pé tí o bá ti sí sẹ́lẹ́mẹ̀tò sọ́dọ̀ fún ọ ò lè gbádùn nù gbèsè ayé tọkàn rẹ̀ ọba ti fúyẹ́ ò lè gbádùn nù gbèsè ayé nítorí pé gbogbo tọ́lọ̀ bá ti fún ẹrú ọlọ́run náà mọ̀ bọ́ ọlọ́kàjẹ́ náà mọ̀ bí ọnú tí bá ti ń bọ́ ọlọ́kàjẹ́ ti ń bí ọnú wọn ò lè ní progress láéláé kínú rẹ̀ ó dùn torí pé òrùka ẹnìkan tún ní progress jù ọ lọ ni sẹ́nìkan bá ti lè ní progress jù ọ lọ ìbànújẹ́ débọ̀ bó la ti wá sẹ́ lálàáfíà àbúká gbà fọlọ̀ therefore ọ̀ràn àyàn lọ́jọ́ lórí mi lọ́jọ́ lórí rẹ̀ táwọn náà bá fẹ́ wà àlùjánnà kájẹ́ kọ́kàn wọ́n ma ikpe ọ̀pọ̀lọpọ̀ èèyàn mí náà wà sanabi sallallahu alayhi wa sallam tí wọ́n sàdéhùn àlùjánná gẹ́gẹ́ Thabit ibn Qais ibn Shammas Thabit ibn Qais ibn Shammas radiyallahu anhu torí rẹ̀ lọ́lọ́run ti sọ àyà kalẹ̀ kò ya lẹdí ladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi wa la tajharu lahu bil qawli كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون ẹ̀rọ máa gbóhùn yín sókè nígbà tí ẹ bá wà lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ sì gbọ́dọ̀ máa kígbe bá sọ̀rọ̀ kẹ́ ẹ bá kọ́kàn yín ti ṣe máa kígbe bá kejì sọ̀rọ̀ kẹ́ ẹ má bàa tara bẹ́ẹ̀ bara yín níṣẹ́ jẹ́ nígbà tí ẹ̀yin ọ̀jẹ́ni tó nífura. ìgbà tí àyà yìí kalẹ̀ torí pé sábì tí ó bá sọ̀rọ̀ yín máa ń pariwo yín máa ń ké ẹ̀rú bá ipe sẹ́yìn ti bàjẹ́ ọ̀padà sílé oṣù orí kọ́ kò ó tójọ́ méjì mẹ́ta ànábì òrí ànábì rán ni sí pé ẹ bá ní wádìí kí ló dé tàrí aṣíwájú rere nìyẹn aṣíwájú rere nìyẹn yàtọ̀ sáwọn aṣíwájú burúkú tala aṣíwájú burúkú àyà sọ̀kalẹ̀ ó sẹ́wọ̀n torí rẹ̀ láyà ti sọ̀kalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni aṣíwájú burúkú ìpẹ́ tó ńgbà tó ti torí ibú bàbá rí mọ́kọ̀ yà wá lẹ́nu lárárárá ànábì sallallahu béèrè wọ́n ní bolọ́wọ́ à ẹnìkan ni ẹ jẹ́ kí n ọlọsílẹ̀ Thabit ibn Qais ibn Shammas radiyallahu anhu wọ́n bá kó sórí kọ́ ìrònú lórí ntọ́sẹ̀lẹ̀ sí kọ́mọ́jẹ́ pé tí òun ti bàjẹ́ òun wọ́n wọ̀ náà tó wọ́n á jí sẹ́fà nàbì sallallahu alaihi wasallam ti ń rò pé tí òun ti bàjẹ́ òun wọ̀ náà ànàbì sallallahu alaihi ní kó padà kọ́ sọ fún pé láà la yadkhulun nar ẹ lọ sọ fún pé ní wọ̀ náà ẹ lọ sọ fún pé kò ní wọná subhanallah anabi ni innaka lasta min ahli an-nar walakinnaka min ahli al-janna ìwọ kìí sí ọ̀kan nínú ọmọ aná ìwọ ọ̀kan nínú ọmọ aljanna ló ṣe subhanallah wọ́n fún ní ròdùnú pé ọwọ́ aljanna hadithi ń bẹnu sahih bukhari òun náà ń ẹni tó ń sàdé aljanna ètùtù mọ̀ sí pé èèyàn mẹ́wàá ta ni wọ́n wà aljanna yẹn àwọn orúkọ wọn wá náà àdéhìí kan náà ni ṣùgbọ́n àwọn èèyàn míì tún wà àwọn tún wà àwọn tún wà tánàbí sallallahu alaihi wasallam sọ pé wọ́n wà àlùjánà gẹ́gẹ́ bí Hasan àti Hussein àwọn ọmọ ọmọ anabi Muhammad sallallahu alaihi wasallam títí tán fi sọ pé alhassan oni sayyidu shababi ahlil janna sayyidu shababi ahlil janna òun la síwájú àwọn ọ̀dọ́ àlùjánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́dì kan àdéhìí pọ̀ níbi tánàbí sallallahu alaihi wasallam tó ti ń fáwọn èèyàn ní ìrò pé wọ́n wà àlùjánà torí ẹ̀ àwọn ahlu sunna wal jamaa ẹni tí Ànábì sallallahu alaihi wasallam tó bá ti pè lọ́mọ àlùjánà wọ́n á máa pè lọ́mọ àlùjánà ṣùgbọ́n ẹni tí ò bá pè lọ́mọ àlùjánà wọn kì í pè lọ́mọ àlùjánà o gbogbo ṣéwù torí kó mú wa tí o bá ti sinú ẹni tí anabi sọlá àṣẹlá ti dákọ pé ó aljanna àwọn ò lè pé lọ́mọ aljanna sọmọ náà wá ní usulu ahli sunnati wal jamaa wọn ní àrùn kan fún ẹni tí ń ṣe dáadáa kó rà àlùjánnà wọ̀ à ń sì ń páyà fún aláìdá kọ́mọ wọ̀nà à ń tọrọ àforíjì fún ṣùgbọ́n ọ̀rọ̀ pé ẹnìkan wà lẹ́nà torí pé láàánú rẹ̀ tóbi ẹnìkan wà lẹ́nà torí pé àkẹ́bà rẹ̀ masha allah ẹnìkan wà lẹ́nà torí pé tẹ̀síwá rẹ̀ subhanallah lẹ́ pé lẹ́yìn kò ní í ṣe pẹ̀lú wíwà àlùjánnà ẹ̀ sì rí i ikú àwọn ẹni tí wọn bá fún nírò pé wọn wà lẹ́jẹ̀nà wọn bá pọ̀ jọjọjọjọjọ ṣùgbọ́n àwọn ọba ló fòpin sí nítorí káwọn èèyàn mọba fẹ̀yìntì ẹ wò bó ṣe wá nínú hadith abi huraira radiyallahu anhu tánàbí sallallahu alaihi wasallam sọ fún pé gbogbo ẹni tó bá pàdé lẹ́yìn òkúta àwà yìí báyìí tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tó sì gbà pé nìkan la tó fòdodo jọ́sìn fún tó sì gbà pé àlùbọ̀ muhammed sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni fa abshiru bil janna fún ní ròdùnú pé ó wà al ó pàdé Abubakar aljanna ó pàdé Umar aljanna Umar tó di Abu Hurairah kékeré níjẹbẹ màá wá aljanna bá wọ bí tání Abu Hurairah ni anabi ah, lóni kí n máa sọ bẹ́ẹ̀ báwọn yẹn ah, ọba ara ọdọdọ anabi sallallahu alaihi wasallam ibo ló ti jẹbẹ anabi sallallahu alaihi wasallam láwọn làwọn ni kọ́ máa wí bẹ́ẹ̀ fáwọn pé ah ṣé tí máa ń ti wí fáwọn yẹn táwọn yẹn tó bá ti sọ ọmọ aljanna ni ọmọ aljanna ni ọmọ aljanna ni ọ tó ò ní pa sísun lọ́wọ́ bá ti bí wọ́n lè pati torí wọ́n mọ̀ pé ah, àwọn ikú làwọn kú ló kú tá à ń tún retí báyìí ẹ̀yin sì mà pa ní wà àlìjáná ká tó kú àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí yẹn wà àlìjáná kó tó kú òní wà àlìjáná kó tó kú náà lọ́lọ́run ti sọ fáwọn Yahudi nígbà tí wọ́n sọ yìí pé àwọn lọ́mọ ọlọ́run àwọn lẹ́ni ọlọ́run ah, ọlọ́run ní fẹ́sẹ̀ náà olùmọ́ọ́tà ẹran kan kẹ́ kan kẹ́ ẹ ẹ dákun àlìjẹ́nà sọ dáa jùlọ lọ àbí ọ̀dáa jùlọ kí ni ìyàtọ̀ tó wà láàrin wọn pàṣẹ́ntéèjì wo ló wà láàrin wọn pé what to word, kò tó wò síra wọn ọ̀dà ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ a sì mọ̀ pé àlèrè àlìjánà ká tó kú fa ẹ̀yin kú láàrin àbí ẹ̀kọ́ ni ta ló fẹ́ kú báyìí. tó <laughs> ẹni pé tonti pé àlè rálì jẹ́nà síwájú ká tó kú àbí bẹ́ẹ̀ kọ́ ni ta ló wá fẹ́ kú yé ṣe gan báyìí ta ló fẹ́ kú tó bá yẹ pé wọ́n máa lè fún ẹnìkan tí a ti pé máa bẹ láéláé ni ó kọ yẹs on tuesday lẹ́yìn. tó ṣùgbọ́n subhanallah wa ma ja'alna li basharin min qablikal khuld àkọ́ àkọọ́lẹ̀ máa bẹ láéláé fẹ́ nìkan síwájú wa muhammed sallallahu alayhi wa sallam gbogbo ṣùgbọ́n gbà tẹ́yìn sọ pé ẹ̀yin lọ́mọ ọlọ́ ẹ̀yin làyànfẹ́ ọlọ́ ah, ọmọ ọlọ́ àyànfẹ́ ọlọ́ inú gbádùn lọ́yẹ kọ́ wà pa ọmọ ọlọ́ àyànfẹ́ ọlọ́ pẹ̀lú kó sínú wàhálà pa ọmọ ọlọ́ àyànfẹ́ ọlọ́ àbúrò wa lọ tòkó afẹ́gbàsẹ́ lébùrà ọmọ sí ọmọ ọlọ́ àyànfẹ́ ọlọ́ àbúrò ọmọ wa bá wọn mọ́lé ọmọ ọlọ́ àyànfẹ́ ọlọ́ àbúrò ti kọ̀ńdọ́kítọ̀ ọmọ ọlọ́ àyànfẹ́ ọlọ́ àbúrò áá sẹ́wọ̀n pé lẹ́yìn kọ̀ bá mu àbọ̀ bá mu ọmọ ọlọ́ àyànfẹ́ ọlọ́ yọ so ẹ kúkú kú kẹ tètè lọ gbádùn àbí bẹ́ẹ̀ kọ́ ni kẹ lọ bá bàbá yín tó. <laughs> sọlọ ni wàlẹ́ ayẹtẹ̀mẹ̀ náwó abẹ́dẹ́n wọn ni tọrọ kú la ikú bá wù. kí ló dé ètè lásán bí máa kọ́ dẹ́mẹ̀ ṣàyèdè nítorí sẹ́ bu wọn ṣe ránṣẹ́ ẹ̀ ń sèpè fọlọ́ njojúmọ́ ẹ̀ wá lẹ́yìn lọ́mọ ọlọ́ wọn lọ́lọ́ bí ma ẹ̀ wọ́n ni mẹ́ta lọ́kàn ni ẹ wọn ní kíní kan èèyàn gan lọ́lọ́run so ẹ wá sọ yìí pé ẹ ń fẹ́ ku ikú báwo ẹ̀yin náà máa wọwọ ibi táwọn kèfèrí náà ti múra wọn wọn ní tẹnìkan ni wọn bá kún èyí ṣàdúrà fún àbí wọn máa ṣàdúrà fún tẹ wọn máa ṣàdúrà fún kọdájú o kọdájú wọn kàn máa kọrin lé lórí ni wọ́n máa kọrin lórí wọ́n fi pawó ni torí pé ìgbàgbọ́ tí wọ́n ní pé iṣẹ́ tó ṣe ni ó gbé iṣẹ́ tó ṣe ni ó gbé àbí òye wa à ṣùgbọ́n àwọn olùwàgbọ́ òdodo adúpẹ́ tí ò jẹ́ kọ́kọ́lọ́ tí wọ́n dọ́ta olùwàgbọ́ òdodo ẹ ṣàdúrà fún abẹ́ni ṣàdúrà fún ẹ ṣàdúrà fún rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ويقرون بما تواترت به النقل عن أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه وغيره من أن خير هذه الأمة بعد نبيها أبو بكر بين وأهل السنة والجماعة أو أن تنتهي عن النبي ومحمد صلى الله عليه وسلم رب إن تتيو دوغورين tí ó sì ṣeé ṣe kápẹ́rú èèyàn jantirẹrẹ bẹ́ẹ̀ panupọ̀ parọ́ nítorí tí ọ̀dọ̀ wọn wá tó ti ọ̀dọ̀ Ali ibn Abi Talib àti àwọn míì ìpè nu àwọn sàábé kò ìpè khayra hadhihi al-umma pẹ́ni tó lóore jù nínú ìjọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ọ̀nà Abubakar ọ̀nà Abubakar. ẹni tó lóore jù nínú ọjọ́ yìí lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam ọ̀nà ni abubakar thumma umar lẹ́yìn rẹ̀ lọ́kàn umar ẹ̀yin náà ti mà bẹ́ẹ̀ nítorí pé abubakar tẹ́rí yẹn òun náà ni ẹni tó jẹ́ sani ẹ̀sìnáyì tó sì kejì anabi sallallahu alayhi wa sallam nígbà tó wà nínú kòkòtò tànàbì sásí nítorí káwọn kẹfẹ́rẹ́ ọmọ bàá pa ẹ̀yin ti mà pé abubakar radiyallahu anhu náà lẹ́ni tó ti pé anabi wa sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ aláṣẹ kíkọ́ máa kírun fáwọn èèyàn gbà tara anabi ọ̀yà ẹ̀yin sì ti mà ikú anabi sallallahu alayhi wa sallam wọ́n ti sọ fún wa nínú hadithi ikú abubakar tẹ́rí yẹn gbogbo lẹ́kùn tó já sí mọ́sálásí òun ni ká máa tì lálálẹ́ ilà kọ́wò xátẹ́ abibakar àyàfi lẹ́kùn tó já sílẹ̀ abubakar gbogbo lẹ́kùn tó jáde lára mọ́sálásí ní kẹ̀tì àfi tó já sílé Abubakar radiyallahu anhu. ẹ̀yin sì mà igi Abubakar radiyallahu anhu òun náà lẹni tóbìnrin kan wá bá ó wá bi anabi sallallahu alaihi wasallam léèrè nípa nǹkan kan ó ní rẹ anabi sallallahu alaihi wasallam igbó ní kí n padà wá wọn ní padà wá lọ́la wọn ní tí n bá bá wọn anabi ńkọ́ anabi ni lọ bá Abubakar subhanallah lọ bá Abubakar fẹlẹ́ ìfihàn wá ike Abubakar radiyallahu anhu. قلنا أن خير هذه الأمة بعد نبيها صلى الله عليه وآله وسلم أبو بكر رضي الله عنه قلنا النبي صلى الله عليه وسلم صلى الله عليه دخلت أنا وأبو وعمر وخرجت أنا وأبو بكر وعمر موليم يأتي أبو بكر أتي عمر مسجد يأتي أبو بكر أتي عمر radiyallahu anhu. òun náà lànà bí sísọ nípa rẹ̀ pé law kuntu muttakhidan khalila lattakhadhtu Aba Bakrin khalila. ìbáṣe pé mi ò mú ẹnìkan ní ọ̀rẹ́ mẹ́tímẹ́tí ni tí màá fi gbogbo ọkàn fẹ́ràn rẹ̀ Abubakar ni bá mú ní ọ̀rẹ́ mẹ́tímẹ́tí bẹ́ẹ̀ walakinna sahibakum khalilur rahman ṣùgbọ́n mi ànábì sallallahu alayhi wa sallam khalilu ọlọ́ọ̀ni mi ààyò ọlọ́ọ̀bá ni mi ìfẹ́ tí ń bẹ ní ọkàn mi tọ́lọ́ ni ó ti kún gbogbo ọkàn mi kò lè sáyè ń bẹ̀ mà. sọ Abubakar nìyẹn radiyallahu anhu ó ní khayra hadhihi al-umma lẹ́yìn rẹ̀ lọ́kàn Umar al-Faruq radiyallahu anhu ẹnu gbogbo àwọn sàbí kò lórí eléyìí dakhaltu ana Abubakar wa Umar wa kharajtu Abubakar wa Umar ẹlòmínà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọn sọ pé ana wà àwọn ẹni tí kọ́ nù. torí di eléyìí ó tún wá nù hadithi iqtadu billadayni ba'di ababakrin wa umar ẹ máa kọ́sì èèyàn méjì ń bọ̀ lẹ́yìn mi abubakar àti umar ẹ kọ́sì èèyàn méjì ti ń bọ̀ lẹ́yìn mi abubakar àti umar ẹ̀yin sì mà anabi sallallahu alaihi wasallam ni ìbáṣepọ̀ anabi kan tún wà nínú ìjọ mi ní lẹ́yìn mi kò bá jẹ́ umar ìbáṣepọ̀ anabi mi ọ wà nínú ìjọ mi lẹ́yìn mi kò bá jẹ́ umar ṣùgbọ́n la nabiyya ba'da ar kò sí anabi kan tí ó wà amalẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam. ẹ dákun o talẹ́ni tó sọ̀rọ̀ yìí ali ibn abi talib radiyallahu anhu àtàwọn míì. tọ́ ó ní ẹnu àwọn èèyàn kò lórí pé lóore jù nínú ìjọ yìí anabi ni abubakar lẹ́yìn náà lọ́kọ̀ ọmọ. ṣé àwọn ẹni tó ń pera wọn ṣíyà etí tí wọ́n di. ojú inú wọn sì fọ́ gbogbo orú ọ̀rọ̀ yìí àwọn òní gbọ́ wọn pé ni náà pa àlíyìí táwọn láwọn ń jà fún gbóhùn lọ yẹ di àrólé lẹ́yìn anabi sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n ní alùsùn náà parọ́ eléyìí bí àlíyìí ọ̀sọ́ bẹ́ẹ̀ kò sí sọ bẹ́ẹ̀ wọ́n ní torí pé anabi sallallahu alaihi wasallam sọ musa. anta minni bi manzilati haruna min musa ghayra annahu la nabiyya ba'di. àga haruna anabi lò so ṣùgbọ́n la nabiyya ba'di kò sí anabi mi lẹ́yìn mi so ṣùgbọ́n ipò rẹ̀ tó wà sí mi ó dàbí haruna sí musa ni ó dàbí wájú haruna sí musa débi haruna ló múlé lọ́ngbà tí musa ò sí nílé fa so ńgbà tí anabi ò sí mọ́ta lọ́yẹ kọjá rólé ẹ̀ aliyu náà múlé lọ́ọ́ nígbà tá ànábì ò sí nlé nàtà ànábì ò sí nlé Aliyu múlé lọ nítorí pé Aliyu múlé lọ nígbà ànábì sọlá àzẹlà fi sọ fún yín pé ṣé kò wù ọ́ kí wọ́n dà gẹ́gẹ́ bí Haruna ti ṣe jẹ́ sí Musa kí wọ́n dà kọ́ jẹ́ lọ́dọ̀ mi gẹ́gẹ́ bí Haruna ti ṣe jẹ́ sí Musa kíkọ́ ọba múlé lọ gbàtí Musa lọ bọ́lọ̀ tọ́lọ́gba tẹ̀wúrátà wa ta ló múlé lọ. Harun sẹ́mi kọ́ ṣẹlẹ̀ nígbà tí Musa wà láyé tárú nana sí wà láyé ni àbí ni ìgbà tí Aliyu náà múlé ti kú ni kò tí kò deede, ṣe déédéé àbí ṣe déédéé ẹ̀yin fẹ́ lò ó pé nígbà tí anabi bá kú ìníká Aliyu tó jẹ́ bẹ́ẹ̀ aa anabi sì lò gẹ́gẹ́ bó ṣe dọ́gba ni torí Haruna múlé Musa Musa ò tí kú Aliyu náà anabi anabi ò tí kú torí ẹni tí wọ́n gbà lérò pẹ̀lú wọn níta ni abubakar àti umar radiyallahu anhuma yaqulu sheikhul islam wa yusallifuna bi uthman àwọn alùsùnà wal jamaa wọn lẹni tó tún lọ́lá sí kẹta onáni uthman ibn affan radiyallahu anhu wa yurabbi'una bi ali wọ́n sì máa aliyu sepò kẹrin báyìí ni ẹnu àwọn alùsùnà kò lé lórí ikú àkọ́kọ́ abubakar ẹlẹ́kejì umar ẹlẹ́kẹta uthman ẹlẹ́kẹrin ali ibn abi talib radiyallahu anhum ọlọ́run ọba kó yọ́nú sí wọn kama dallat alayhi al-athar gẹ́gẹ́ bí àwọn ẹgbà wọ́ọ̀rọ̀ bí wọ́n ti ṣe tọ́ka sí gẹ́gẹ́ bí àwọn ẹgbà wọ́ọ̀rọ̀ ti ṣe tọ́ka sí gbogbo àwọn ẹgbà wọ́ọ̀rọ̀ tó alọ́tọ̀dọ̀ àwọn sàábé á rí i pé gbogbo wọn ẹnu wọn kò yapa lórí pé abubakar lákọ̀ọ́kọ́ umar lẹ́lẹ́kejì lẹ́yìn náà usman lẹ́yìn náà ali ibn abi talib. sòṣùgbọ́n apá kan wà nínú àwọn olùsùnà tó jẹ́ pé wọ́n ní abubakar àti umar wọn wà ní ali lẹ́yìn náà usman àbí òye wa pé abubakar àti umar kò sí àpò ẹnu ṣùgbọ́n nọ́mbà tírì wọ́n gbé ali sí wọ́n á gbé usman sí nọ́mbà fọ ṣùgbọ́n majority ahlu sunna wal jamaa bẹ́ẹ̀ ṣe ń tonu pé abubakar umar usman lẹ́yìn náà lọ́kàn ali radiyallahu anhu wa kama ajma'a as-sahabatu ala taqdimi usman gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ẹnu àwọn sàábẹ́ tún kò lórí pé Uthman ni wọ́n sì síwájú fil bay'a ní ìgbà tí wọ́n fẹ́ yan olórí lẹ́yìn Umar ibn al-Khattab radiyallahu anhu ma anna ba'da ahli ma anna ba'da ahli sunnati kanu qad khalafu fi Uthman wa Ali gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé apá kan nínú àwọn alùsùnà ìyapọ̀ ẹnu bẹ láàrin wọn nípa Uthman àti Ali dá làwọn ó ti síwájú ṣùgbọ́n inú àwọn sábẹ́ kù lórí pé Uthman ni wọ́n ti síwájú òun ló di àrólé lẹ́yìn tani lẹ́yìn Umar radiyallahu anhu bó tilẹ̀ jẹ́ pé ìyapọ̀ ẹnu bẹ láàrin apá kan nínú àwọn alùsùlà pété alọ́lọ́lá jù tí ali ni àbí usman ba'da ittifaqihim ala taqdimi abubakar wa umar lẹ́yìn ìgbà tẹ́ni wọ́n ti kó wípé abubakar àti umar lọ́wọ́ àwọn wájú ṣùgbọ́n ta ni ó sì kó kẹta ta ni ó jẹ́ kó kẹrin ìyàpọ̀ ẹnu wà láàrin wọn. ayyuhuma afdal ìyàpọ̀ ẹnu wà láàrin wọn ta lọ́lọ́lá jù tí usman ni àbí ali. faqaddama qawmun usman apá nínú wọn ti usman síwájú wàtí wọ́n sì dákẹ́ wọ́rọ́ bá obi ali wọ́n sì fi ali ìsẹ́lẹ̀ kẹrin wọ́kọ́dẹ́mà qawmun aliyan apá kan nínú wọ́n sì ti aliyu síwájú wọ́n ti aliyu síwájú usman wa qawmun tawaqqafu àwọn kan sì dúró pé káàdì láàrin ali àti usman àmọ́ta lọ́lọ́lá jù lakin. شوفوا استقر أمر أهل السنة على تقديم عثمان إيتي أنه أهل السنة للوري توسي بيزي الى أنه للوري وناني كتاني أقبارجو عثمان للك ثم علي لين الواقع علي بن أبي طالب وإن كانت هذه المسألة مسألة عثمان وعلي ليست من الأصول التي يضل يضلل المخالف فيها عند جمهور أهل السنة bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ṣé Usman nọmba three àbúrò ní nọmba four kìí sì ń kẹta lé mọ́ ti torí rẹ̀ pé ẹni tó bá ya pàṣíntà wí yẹn lẹ́ni tó ṣìnà tẹ́nìkan bá sọ pé Abubakar Umar Usman Ali jẹ́yìí àbí tó bá sọ pé Abubakar Umar Ali Usman á sọ pé tọ̀ ó ṣìnà ìyẹn ni pé àní pé lẹ́ni tó ti ṣìnà eléyìí ni lànà àwọn ahlu sunna wal jamaa bó tilẹ̀ jẹ́ pé ìtọ́dọ́gba ni ká sọ pé abubakar umar usman àti ali lakin alladhi yudallal fiha mas'alatul khilafa èyí tá a lè fi tá a fi lè pè yàn lẹ́ni tó ṣìnà òun náà ni kò sọ pé kìí ṣe abubakar ló yẹ kó kìí ṣe umar ló yẹ kó kìí ṣe Usman lọ ẹkọ jẹ àròlé Ali àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ ni ẹni tó bá sọ bẹ́ẹ̀ àìkú ti ṣìnà àbí Ali lọ kọ́kọ́ jẹ àròlé àìkú ti ṣìnà àbí tẹnìkan bá sọ pé ẹ Abubakar làròlé àkọ́kọ́ Umar làròlé kejì Aliyu làròlé kẹta ẹni tó bá sọ bẹ́ẹ̀ àsọpọ ti ṣe àsọpọ ti ṣìnà. وذلك أنهم يؤمنون أن الخليفة بعد رسول الله صلى الله عليه وسلم أبو بكر nítorí àwọn alùsùn náà gbà ipe àrólé lẹ́yìn anabi sallallahu alayhi wasallam ẹni àkọ́kọ́ ni ta ni abubakar thumma umar ẹni ẹ̀kejì ni umar thumma usman ẹni ẹ̀kẹta ni usman thumma ali ẹni kẹrin ni ali. waman ta'ana fi khilafati ahadin min ha'ula ẹnikẹ́ni tó bá bẹnu àtẹ́lu ìjárólé ẹnìkan nínú àwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin yìí ọbẹ̀ nínú àtẹ́lu ìjárólé rẹ̀ àbí bó ti ṣe ṣe ìjọba rẹ̀ nígbà tó járólé fahuwa adallu min himari ahli á sọ pé ṣìnà ju kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn èèyàn rẹ̀ lọ. ìrẹ́ máa ń sọ huwa adallu min abijan. sọ wípé eléyìí ṣìnà ju kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn aráàlú rẹ̀ lọ. tẹ̀sí máa pé kò sí tọ́gọ̀ tó àmì àrọ̀ ni. kẹtẹkẹtẹ kan ní bóòlù ṣẹṣẹ bí kẹtẹkẹtẹ báyìí wọn kà wulẹ̀ sọ nípa ọgọ̀ àbí òye so ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn gọ̀ torí ẹ̀ Sheikhul Islam wọn lẹ́ni tó bá bẹnu àtẹ́lu jíjàrú lé ẹnìkan nu wọn àbí báwo ló ti ṣe darí ìjọba rẹ̀ á sọ pé anta adallu min himari ahlik ipe ó sìnàjú kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn aráàlú yín lọ yàrá ti sìnàjú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ sẹ́yìn mọ́ kó ọ parí nù ó pin àbí òpin òpin torí kẹ́tẹ́kẹ́tẹ́ ló ru ẹrù tíra táwọn èèyàn kankan tí wọ́n fi di ẹni tó pé lórí tó pé lérò tó pé ní ọ̀ràn òun á gọ̀ ọgọ̀ tẹnutẹnu ó sì ru tíra tí wọ́n fi gbọ́n tẹmọkẹ́ni tó bá tún á gọ̀ délé ńlọ tọ́ agọ̀ rẹ̀ ò ní lóògùn so nítorí délé agbọ́dọ̀ bẹnu àtẹ́lu xìláfẹ́ nìkankan nínú wa eléyìí jẹ́ ọ̀rọ̀ nípa àwọn sàbí anabi Muhammad sallallahu alayhi wa sallam bákan náà àwọn ẹni tó jẹ́ àrólé nínú wọn lẹ́yìn rẹ̀ sheikhul islam ọmọ wa sọ fún wa nípa àwọn ahlu bayti nabi sallallahu alayhi wa sallam àwọn ará alẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ mọ̀ kọ́ra alẹ́ anabi náà sàábì làwọn náà so ṣùgbọ́n wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn sàábì in general kó tó wá di kí wọ́n mẹ́nu bà àwọn ará alẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ń bẹ́ẹ̀ nú àlàáfíà ikú kéèyàn mọ̀ nípa àwọn sàábì yìí kéèyàn ó sì mọ orúkọ wọn kéèyàn ó sì ma ìtàn gbèsè ayé díẹ̀ nínú wọn torí pé yìí ó ń túmọ̀ sí pé mùsùlùmí tó dáa lè yàn ṣùgbọ́n àbùkù ńlá ń bẹ sẹ́ni tó ṣe pé kò lè rúkọ márùn-ún mú wa nínú àwọn sàbí ànábì alayhi eléyìí tí máa mú wọn pe àwọn lásán gẹ́gẹ́ bíi tiwọn eléyìí ọ̀dà bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ orúkọ sórí lónìí orúkọ àwọn tó ti pé tá a bá gbé wọn sórí skéèlì sẹ̀ríà ọmọ àta pọ́nbélé là á máa pe irú wọn lábẹ́ òfin irú wọn là á máa ha orúkọ wọn sórí ẹlòmíì ó tún mọ bàágráfì àwọn ọ̀daràn yóò tún mọjọ́ tí wọ́n bí wọn yóò tún mọ báwo ló ṣe ṣe tó fi di ọ̀daràn ńlá tí gbogbo yín fi ń pariwo rẹ̀ ṣùgbọ́n kò ní mọ kankan nípa àwọn sàábẹ́ ànábì sallallahu alaihi wasallam báwọn báwọn ti àwọn sàábẹ̀ yìí báyìí ká mọ̀ wọn lórí báwo ni wọ́n ti ṣe ga sí lọ́lá eléyìí ń bẹnu tó dáa ká má sì ipò gbé fún ẹni tí ó ṣe yí pé kò sí níwájú ká gbé síwájú ká wá sọ ara wájú ká sọ dàrẹ́ yìn gbogbo apáta àti mà ní ìsìn ikú àkọ́kọ́ nínú gbogbo àwọn sàábẹ̀ lọ́lá àti nípò àti ní àjùlọ oná níta ni Abubakar as-Siddiq radiyallahu anhu àti mọ̀ pé Abubakar yìí báyìí oná bàbá ta ni bàbá Aisha ọlọ́run bá pé ọ́nù a sì mọ̀ kó náà tún ni bàbá ta ni asuma ọmọ ta ni ọmọ abubakar a sì tún mọ̀ kó náà ni bàbá ta ni abdulrahman ẹ wá dún àwọn ọmọ rẹ̀ tó jẹ́ sàbí subhanallah abubakar olóríire ni o bàbá rẹ̀ gba islam màmá rẹ̀ gba islam òun náà gba islam àwọn ọmọ rẹ̀ tún gba islam subhanallah a sì mọ̀ pé ni ta ni umar radiyallahu anhu umar ibà òun náà lẹni tó sì kejì alimami zahabi radiyallahu anhu nínú tíra wọn tadhkiratul huffaz wọn ni Umar ònlẹ́ni tá ṣètánì rí tọ̀họ̀ ònlẹ́ni tá ṣètánì rí tọ̀họ̀ ṣé àwọn èkéèyàn àwọn mùnáfíkéèyàn ni wọ́n á dùn tí wọ́n dùn wọn à ní dúró torí pé ṣètánì tọ́jọ́ gbó lórí ibú pátákáàfà ó rí ó túlẹ̀ ẹ dákun báwo wá ni àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ṣe dúró ẹ gbọ́n tí Umar sọ nígbà tó fẹ́ ṣe hijira ó ní ẹni tó bá fẹ́ kíyàwó òun da láì lọ́kọ tó sì fẹ́ kọ́ mọ òun dọ́ láì ní bàbá àbí òye yín kọ́ pàdé lẹ́yìn àpáta yìí èmi ń lọ Madina báyìí subhanallah ní hijira táwọn èèyàn ń ṣe tó ń fojú pamọ́ sẹ́nìkan ọ̀gbọ́dọ̀ gbọ́ pé ó ti jáde sì sọ lọ Kaaba tó ó sì gun orí àpáta ó ní tọ́ ẹ̀yin jẹ̀mọ́ gbogbo ẹni tí máa fẹ́ ọ̀dà láì lọ́kọ látòní ń fẹ́ kọ́ kan kọ́ pàdé mi lẹ́yìn àpáta yìí Madina ń lọ báyìí subhanallah ni Umar Umar alagbara ni nípa ká sòdodo ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ Umar ní ẹja bẹ lórí ẹja bẹ lórí ẹja bẹ lórí ká mú ẹni tí òwúlò kú olókè pẹ́ subhanallah Umar àìmọye nǹkan lọ́mọ ìṣẹ̀lẹ̀ tó ṣe pé ọlọ́run ọba ní kí ayé ni kalẹ̀ tọ́lọ́run ọba fi gbè lẹ́yìn Umar gẹ́gẹ́ àwọn tí wọ́n kó lẹ́rúgun nínú ogun Badr anabi sallallahu wọ́n ń gbàmọ̀ràn lẹ́nu àwọn sàbẹ̀ Abubakar ni apọ́n ẹ pa wọn ṣebí mọ̀lẹ́bí wa náà ni wọ́n àwọn ọmọ àbúrò bàbá wa àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá wa àwọn ọmọ àbúrò ya wa àwọn ọmọ ẹ̀gbọ́n ya wa ẹjẹ́ gbowó lọ́wọ́ wọn káfí rìlíìsì wọn wọ́n wọn padà lọ́lé wọ́n lè padà gba Islam wọ́n mọ̀ nkọ wọ́n mọ̀ nínú à ìmọ̀ràn tèmi ní káfẹ́ gbogbo wọn lórí àwọn Islam àwọn ẹni tó ṣe é pé ẹ̀rí nǹkan tó fojú anabi bá ah àpèjúwe wa ọmọ ọdà bíi anabi nuha ni anabi nuha tó ní ọlọ́mọ sẹ́nìkan wúnú wọn torí pé kí torí pé tí wọ́n bá sẹ́ wọn kù bàjẹ́ wọn ò sè tí bá sì bímọ ọmọ ọbú náà ọmọ bí ẹ pa gbogbo wọn run àmọ́ àánú wọ Abubakar ọ̀pọ̀ anabi Ibrahim tó fi ń tọrọ fún bàbá rẹ̀ bàbá tó ti jẹ́ títí wọn á ń làṣẹ́kìfìrà ńlá lákọ̀ ọmọ fọlọ́n búra pé tó tọrọ àforíjì fún ọlọ́run bá wa